الحمد لله رب العالمين من على المؤمنين فقال تعالى وقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين أشهد أن لا إله إلا الله وحده لا شريك له مخلصا له الدين وأشهد أن محمدا عبده ورسوله المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا أما بعد أيها الناس اتقوا الله واستمعوا لندائي اتقوا الله واستمعوا لندائه واستجيبوا لأوامره واجتنبوا ما ينهاكم عنه لعلكم ترحمون يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون إن شر الدواب عند الله الصم البكم الذين لا يعقلون ولو علم الله فيهم خيرا لأسمعهم ولو أسمعهم لتولوا وهم معرضون يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يهيكم واعلموا أن الله يحول بين المرء وقلبه وأنه إليه تحشرون عباد الله إنه مطلوب من المسلم أن يستمع إلى كلام الله إذا يتلى والاستماع إلى أحاديث رسول الله صلى الله عليه وسلم إذا تروى استماع تفهم وإدراك لمطالبهما ثم بعد الاستماع والفهم لكلام الله وكلام رسوله صلى الله عليه وسلم يتجه المسلم إلى العمل بهما والاستجابة لمطالبهما وإلا فإن الاستماع والفهم فإن الاستماع والفهم من غير عمل يكونان حجة على صاحبهما يوم القيامة قال تعالى ألم تكن آياتي تتلى عليكم فكنتم بها تكذبون وقال تعالى بلى قد جاءتك آياتي فكذبت بها واستكبرت وكنت من الكافرين عباد الله وطنوا أنفسكم وطنوا أنفسكم واستعدوا لقبول الحق أول ما يأتيكم لئلا يحال بينكم وبين قبوله من بعد ذلك كما قال سبحانه ونقلب أفئدتهم وأبصارهم كما لم يؤمنوا به أول مرة وندرهم في طغيانهم يعمهون وقال تعالى فلما زاغوا أزاغ الله قلوبهم أيها المسلمون مطلوب منا الاستماع مطلوب منا استماع الخطب والمحاضرات الدينية مطلوب منا حضور مجالس الذكر والندوات مطلوب منا استماع البرامج الدينية التي تداع وتصل إلى كل بيت وإلى كل مكان نستمع ما يفيدنا ونتفقه بها في ديننا ألم تروا أن الأرض إذا لم ينزل عليها الماء المطر ويصل أو يصل إليها الماء ماتت فكذلك القلوب إذا لم يصل إليها الوحي والذكر عميت ومرضت وماتت وإذا كان الإنسان لا يهضر خطبة ولا يستمع موعظة ولا يتلو قرآنا ولا يقرأ حديثا عن رسول الله صلى الله عليه وسلم أو يستمع إليها فماذا ستكون حاله ومن أين يبقى في دينه وكيف يستجيب لله ولرسوله إذا إن الاستجابة لا تكون إلا بعد استماع دعوة والله دعانا في كتابه على لسان رسوله صلى الله عليه وسلم فهو سبحانه وتعالى يدعو إلى دار السلام يدعو إلى دار السلام يدعوكم ليغفر لكم من ذنوبكم وقال ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين أيها الناس اتقوا الله تعالى واعلموا أن هناك موانع موانع تحول بين العبد وبين الاستجابة لله ولرسوله صلى الله عليه وسلم فاحذروا منها التكبر عن قبول الحق كما حصل من إبليس الملعون لما أمره الله سبحانه وتعالى بالسجود إلى آدم فأبى واستكبر الأمر الثاني الحسد كما حصل من اليهود لما دعاهم رسول الله صلى الله عليه وسلم إلى الإيمان به فلم يستجيبوا وكذبوا به حسدا من عند أنفسهم من بعد ما تبين لهم الحق الأمر الثالث التعصب للآراء والمذاهب والجماعات والتقليد الأعمى لما عليه الآباء من كما حصل من اليهود والمشركين قال تعالى وإذا قيل لهم آمنوا بما أنزل الله قالوا نؤمن بما أنزل علينا ويكفرون بما وراء وهو الحق مصدقا لما معهم الأمر الرابع اتباع الهوى كما قال تعالى فإن لم يستجيبوا لك فاعلم أنما يتبعون أهواءهم ومن أضل ممن اتبع هواه بغير هدى بغير هدى من الله إن الله لا يهدي القوم الظالمين ولهذا قال صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به الأمر الخامس الخوف من الناس الخوف من الناس وعدم الصبر على أذاهم قال تعالى عن كفار قريش وقالوا إن نتبع الهدى معك نتخطف من أرضنا وقال النبي صلى الله عليه وسلم من التمس رضا الناس من التمس رضا الناس بسخط الله سخط الله عليه وأسخط عليه الناس فاتقوا الله فاتقوا الله وهذروا وهذروا من أسباب سخطه وتمسكوا بكتاب ربكم وسنة نبيكم صلى الله تعالى عليه وسلم فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم غفر الله تعالى لي ولكم أذكر في مولانا با يلي دعوة يلي دعوة بقوم كون taaja ọba tí ọjọba onírègùn lórí wa nínú ọ̀rọ̀ rẹ̀ tóbi fi lé wa lórí ni pé ọlọ́run ni mo ti kẹ́ gbogbo mùmíní sórí pé mo rán mo gbé òjíṣẹ́ dìde láàrin wọn kí ni iṣẹ́ rẹ̀ yẹtùlù àléhìn màáyáàtì ó ń ka alukurani fún wa wàyùzàkìhìn. ó ń ṣàtúnṣe wá ní dáadáa kù sí ọ̀yọ̀ àńlé muhammed kìtà ó ń kọ́ wa ní tẹ́lá tó sọ̀kà látọ̀dọ̀ ọlọ́run tí ń ṣe alukoran kerim wal hikma ìlànà tó ní kó fi ṣàlàyé fún wa tí jẹ́ súnà rẹ̀ ó fi kún ó fi kún bẹ́ẹ̀ àwọn ọmọ sì ní kó tó dìgbà náà wà mubin a ti sọnù táà súnmọ́ ká gbọ́ pé débi táà tẹ̀ wá koto di kọ́lọ̀ ń sọ alukuran kalẹ̀ di kọ́lọ̀ gba gbà nàbí dìde sallallahu alayhi wa sallam a ti nù ayé alukuran lélẹ̀ mò ń jẹ́rìí pé ọkàn sọ̀nà ọlọ́wọ́ bá wa náà kò lórogún o òun nìkan ni àṣọ dáadé káfí àṣọ rẹ̀ káfí sin ọlọ́run káfí sin bákan náà ni mò ń jẹ́rìí pé anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹni tá a gbé dìde. tó jẹ́ àánú fún gbogbo ayé pátápátá ojúṣe ọlọ́run ọba ní ẹrú ọlọ́run ọba o mo ń tọrọ àlékún ìkẹ́ ọlọ́run ọba àtìgẹ̀ fún bẹ́ẹ̀ náà mo ń tọrọ fáwọn ará ilé ànábì sallallahu alaihi wasallam àtàwọn ati rẹ̀ àti gbogbo ẹni tó bá tẹ̀lé àtẹ̀tí àti tẹ̀lé láti ibi sin lọ́hùn pẹ̀lú di ọjọ́ gbọdọ̀ ọlọ́run wọn ẹ̀yọ́ máa yá mi ní ọ̀sìn Islam ẹ bẹ̀rù ọlọ́run ẹ sì jẹ́ pé ọlọ́run ẹ jẹ́ pé ọlọ́run ẹ sì tẹ̀lé àṣẹ ọlọ́run lẹ́yìn jíjẹ́ pé rẹ̀ ẹ sì jìnnà sí ntọ́lọ́run bá ń kọ̀ fún yín nítorí ká jẹ́ ní ọ̀kan nínú nábì gbọ́ tọ́lọ́run sọ pé yá ẹ̀yin ọba gbọ́ ó fẹ́ pa yín tàbí kó fẹ́ kọ̀ fún yín nìyẹn o ọlọ́run bá wa subhanahu wa ta'ala nínú àwọn ìpè tó jẹ́ àpẹẹlẹ tí máa fi pe àwọn ẹrú rẹ̀ oníyá ayyuhal ladina amanu ayé mùmí ní òdodo ọ̀gá àpọ́nlé àmọ̀ pé àwọn kan lọ́nà bá pè tó sọ pé ìpè náà sáni ya ayyuhal ladina amanu ẹ̀yin tẹ́ gbọ́ náà bá gbọ́ ìpè náà lélẹ́yìn náà ìpè àkọ́kọ́ ìpè eléyìí àti ìpè kejì ó sì bá sórí kan kìsì kọ́ kan pèpè lásán ya ayyuhal ladina amanu àwọn kan bẹ lábẹ́ ìpè yẹn tí wọ́n gbọ́ lọ́n gbọ́ lóòótọ́ ṣùgbọ́n torí ká lè mọ́ ti ṣe ti sọ̀rọ̀ èèyàn wà lórí imán kò sọ pé kó kò sọ pé kó tán lórí ẹ̀ àfààní ọlọ́run nígbà tó sọ pé kò lè ya ayé wálé rí náà háàdù mo pè yín jù ẹ̀yin yahud kò lè ya ayé wálé káfírùn mo pè yín kèfèrí àwọn kan wà lábẹ́ pè yẹn nígbà tó ní kó pè bí ni tẹ̀lé pè yẹn láàbùdù àbùdù ẹ̀fọ́ mẹ́sìn obìnrin mi kàn wọ́n. aya yẹn agbólóhùn méjèèjì yẹn wà láǹtúmá àdìdúnà máa àbù èmi náà sì ti mọ̀ pé ẹ̀ní ti tí ti tàmọ́lẹ̀ sí ọkàn mi ó ti mọ̀ pé ọkàn yín le ó ti díẹ̀ mọ̀ ọkàn yín le aya òun náà ń rìpíìtì ti tóbi ọlọ́run ní ẹ̀sìn Islam tí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sọ di sọ di ọbẹ̀ la abudu ma abudu wala antum abiduna ma abudu wala ana abidu ma abattum wala antum abiduna ma abudu lakum dinukum waliya lẹ́yìn ìgbà tí wọ́n ti pèpè fún ẹjẹ́ àdàpọ̀ ẹjẹ́ àgbàpọ̀ kan náà ni ọ̀gá sábàbí tí mi sọ̀kalẹ̀ náà ni ẹjẹ́ àgbàpọ̀ kan náà ni òjútì ọlọ́ọ̀rọ̀ sallallahu alaihi wasallam onímọ̀ọ́bọ̀ ẹ̀kú lè hàdà nta agbẹ́mi dìde fún kọ́lilé yìí o agbẹ́mi dìde fún àtàfẹ́ẹ̀dì ká má bá ọlọ́run rogún ká má bá ọwá ẹgbẹ̀ra ká sìn lọ ká sìn pẹ̀lú pé àṣọ ni nínú agbára àti tóbi àti dídẹ̀dà àtànẹ́kápá tó ní gbogbo ohun tí ń bẹ lókè àtilẹ̀ àti tí ń bẹ láàrin àti tí ń bẹ nínú ẹ̀ níta agbẹ́mi fún un. kò sí tí gbogbo ayé ni wọn fi lọ ànábì sallallahu gbogbo ipò kódà wọ́n ṣe tán àti tẹríba kókó jó lórí gbèsè yà ànábì pàápàá jùlọ sóra tí mò ń bó ti sọ̀kalẹ̀. ọlọ́run ọmọ yẹn mílíọ̀nù àwọn èèyàn ọlọ́run ọmọ yẹn ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn tí ipò darí kò ní ẹ̀sìn iṣẹ́ ẹ sọ pé ẹ fi mí sípò yìí ló bá gbàgbé islam ẹ̀. ṣé ẹ sọ pé àǹfààní yóò jẹ́ tèmi yóò jẹ́ tiẹ̀ the problem tó kàn ní ni pé islam islam tó ń pariwo yìí náà ni ló bá gbàgbé islam ẹ̀. ṣé ẹ sùn mi lọ́mọ yìí kí n fẹ́ tí pọ́ọ́ mi ó bọ̀ ọmọ yìí tí ìmọ̀ sọ̀rọ̀ islam mọ́ mílíọ̀nù àwọn èèyàn gbàgbé islam wọn torí ẹ̀. torí lẹ́yìn lọ́pọ̀ ọ̀rọ̀ mùsùlùmí tó fẹ́ yàwó ó sì fìdẹ̀ kóòlù Islam àbí mò ń hun ọ̀rọ̀ yìí ni tàbá gbé máa kó fẹ́yìn kọ̀ọ̀kan wá àní kò mí kan rú ẹ̀ mo kan rú ẹ̀ mo rí kan rú ẹ̀ èmi náà tó yẹ pé òun ló fà sẹ́nìkan tẹ́lòmíì ọ̀pọ̀lọpọ̀ àyàn ọgbẹ́gbẹ̀rún àwọn èèyàn wọn fi kúrò nínú ẹ̀sìn Islam kódà ẹlòmíì ò ọmọ ẹ̀sìn kò jẹ́ mùsùlùmí. àgbà tí yẹn bá ń sọ pé òun ṣe Islam bí aláìṣe kó ti dájọ́ lé rẹ̀ lórí. sábà bí ìdí eléyìí lọ́n ti sọ pé àfihàn ẹ tẹ̀lé àti ẹ má ṣe bí ẹ pé ẹ̀gbọ́kọ́ ló ń pè yín o torí ẹ̀ ń gbọ́ o. sóra tí mo ń kà yìí sọ́tàn fáàlì látàyà ogún àyà mẹ́rin tó tẹ̀léra wọn láti àyà ogún wàlá tawallau anhu ẹ má dìtì sọ́lọ́hún wa antum tasma'un ẹ sì ń gbọ́ kí ló fà tẹ́tí fi di sọ̀rọ̀ ọlọ́run títí òdì sọ̀rọ̀ ayé nítorí ẹkẹ́ tó bá jẹ́ mùsùlùmí òdodo tí ìran kan ojú rẹ ọlọ́run láyé àtàlùkẹ́ àmọ́ ọmọ ọ̀rọ̀ nìyẹn information tó ń gun ògbọ́ wọn sọ fún nípa ayé torí ó ti fa àwọn èèyàn dógò káàkiri pé tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ tẹ́ ẹ bá gbọ́ ẹ jẹ́ kémi náà gbọ́ wàláì wọ́n sì ń jó gbọ́ òun náà àfi nípa tọlọ́wọ́n ọba nìkan lọ́mọ adámọ̀ di títí. ọlọ́run ni ẹ má sọ̀pọ̀ àkọ́sọ́rọ̀ ọlọ́run wa antum tàṣìmáhùn dédé mo fún yín létí. sẹ́bẹ̀ ń bọ́ yá ayé wa lẹ́dí náà á ẹ má ṣe dà gẹ́gẹ́ bí àwọn èèyàn kan tí wọ́n sọ pé sami'na wa hum la yasma'un àwọn tí ń ṣe Islam bí aláìsè nìyẹn wọ́n ní a ti gbọ́ jazakumullahu khairan wa hum la yasma'un ṣùgbọ́n wọn ò lò àwọn tó yẹ pé kọ́ọ́lù sami'na wọ́n là gbọ́ wọ́n sì gbọ́ lóòótọ́ wa hum la yasma'un ṣùgbọ́n náà bá nẹ́gẹ́tẹ̀ oníwàmọ́ wọn ò gbọ́ o láì tí ìlọ́nu tafsiru míì ìtumọ̀ ntí ó wà lójú ewé alukuranu yìí gangan ó kílẹ̀ àtó tàbá ń relate mọ́ ìṣesí àwọn èèyàn tá ń relate mọ́ àwọn èèyàn ọlọ́run wa inna ṣàrò ṣe wá ráwọn èèyàn tó burú jù nínú dábà nínú ọmọ ádámà lọ́dọ̀ ọlọ́run asumul bukumul ladina àwọn aditi àwọn ayaya àlẹ́dínà láyà àkèlù tí ò sí la ká ìfún lẹ́dùn mọ̀ pé kì í sadi tí ayaya tá a má dánwò bá lọ́nà bá ń wí àìmọye wàlíyọ̀ ọlọ́run náà àwọn eléyìí àìmọye mùmínú náà àwọn eléyìí tọ́lọ́ lọ́n parí ẹ̀sìn pé láyà àkèlù àwọn tí ò sí la ká ìfún súnmù àti bókùmù tiwọn dídí tí wọn àtayaya wọn làákàyè tí ò sí ló fà á àwọn tó sì di tí tó jáyaya nítàdánwò làákàyè wọn ń bẹ tí wọ́n tí wọ́n kódà wọ́n há Quran sórí wọ́n sì ń kàwé wọn kéwù wọ́n ṣiṣẹ́ ọwọ́ torí pé ọlọ́run làákẹ́yìn náà ọlọ́run tó sọ pé tó bá jẹ́ pé wàlàó alìmọ̀ Allahu fíhìm khayra tó bá jẹ́ wípé oore ń wọn ni wọ́n ń láyà tọ̀lùkìyàmọ̀ ni la asma ahum wọn bá gbọ́gbọ́ lò tó bá sì di pé láó bá ti wọnú ọ̀rọ̀ kódà nú gbogbo èdè ni kì í ṣèdè lábáwá nìkan ìǹtà fi láó wí yẹn ìdàkejì ẹ̀ ni ò sí tó bá jẹ́ pé ọlọ́run mọ̀ pé tó bá yẹ kó oore ń bẹ lára wọn ni ìtumọ̀ ẹni pé kò sóore lára wọn wọn èso lóríire la asma ahum. wọn bá gbọ́rọ̀ náà wọn làwọn wá sí máa àhùn kódà bí wọ́n gbọ́ làtàwọn làwọn du náà ni kò ní sáǹfààní kan fún wọn. ọlọ́run tún pèpè nínú àwọn àyà tí mò ń ka yìí náà yá ayọ́ lè nínú àmì ẹ̀yin mú mi ní òdodo istajibu lillahi wa lirrasul ẹ jẹ́ pé ọlọ́run ẹ sì jẹ́ nígbà tó lọ́wọ́ àti iṣẹ́ rẹ̀ bá pè yín síbi kan tí yóò jẹ́ kẹ́ ẹsẹ̀ mí re lima yuhyikum tí yóò jẹ́ kẹ́ ẹsẹ̀ mí ẹjẹ́ akọ́pẹ́ ní tí yóò jẹ́ kẹ́ ẹsẹ̀ mí èèyàn jẹ́ pé ọlọ́run àdúgbò jẹ́ pé ọlọ́run ó ń sẹ̀mí àdó sẹ̀mí kí wàá nìtumọ̀ lima yuhyikum tí yóò jẹ́ kẹ́ ẹ máa sẹ̀mí yẹn pé tí yóò jẹ́ kẹ́ ẹsẹ̀ mí re tí wa'lamu anna Allah yahul bayna al-mar'i wa qalbi ẹ sì lọ́ máa mọ̀ dájú pé ká tètè jí síbi jíjẹ́ pé ọlọ́run bá lẹ̀ sìn ọlọ́run nítorí wípé bí n bá ń rò pé ó di júmọ́ àti ń bọ̀ júmọ́ àti ń bọ̀ pẹ́ bí ọdún mẹ́jọ nù táǹpé lọ́jọ́ mẹ́jọ ó pẹ́ tí n bá ń rò pé ó di ìṣá ìṣá ìpẹ́ inú ètò ọlọ́run ní bẹ́ẹ̀ ni gbàmídọ́sọ̀ àyín ní gámdọ̀tì àyìnì wọ́n ti bàá ti ha ìwà ha ní ìlà ha láàrin di kálà ọlọ́run pitú ẹ̀ ọlọ́run fagbára ẹ̀ hàn. a ti láti ń ní mọ́sálásí ànájú sálà lẹ́nìkan ò bá ní ò bá dìde pẹ̀lú àwọn tó dìde nínú àwọn a jọ ti sọ̀lá ó sì jákẹ́kọ̀ọ́ ti ṣe masters lọ́wọ́ ní university of medina. àní a ṣe sọ̀láàtù tán gbogbo wa lọ rùkú wa lọ sùjúdù gbogbo wa sálámà òun náà ó sì bá wọn sálámà kò sì dìde kọ́ náà tó dìde lọlé ibi tó sálámà sí náà ló kù sí kò sì ṣubú lulẹ̀ oríjókòó náà ló wà. ẹ̀sùn mẹ́kọ́ àwọn èèyàn máa tún wọ́n sáláàtì ṣe mẹ́ẹ̀ ní òrèkóòrè gbogbo ń gbà tí wọ́n sọ pé hajj hajj ẹ̀dìdì ẹ̀dìdì tí wọ́n farọ́ọ̀bì láti máa tún ilẹ̀ sí ni wọ́n tó wá wọ́n sì rí pé òun àwọn èèyàn sì ń dìde nígbà tí wọ́n fọwọ́ tọ́ nígbà náà ló tún fẹ́ gbẹ́lélẹ̀ yorùbá yìí rò lọ́wọ́ mi kò sádẹ́wò lè mú wa bó láti wọn dágbà sí pé ah, lè tí ń bẹ lọ́wọ́ òun yìí ngbata tá a bá fi rí tí gbogbo tí àti láti rọmọdán bó ti súnmọ́ tó látàsìkò ìgbà ó làmọ́ kó láyé tí tó fi kọ̀sẹ̀ kan tó fi kọjọ́ mẹ́ta tó fi kọjọ́ méjì tó fi kọ̀la tó fi jọ Ramadan ẹlòmíín bẹ tí ò ní sọ Ramadan ẹ̀yọ kan à ń bẹ lọ́wọ́ ní lórí dáadáa lórí ká lè sìn ká lè jẹ́ pé ọlọ́run bá ta iná lọ́wọ́ bá ń sọ fún wa bí wípé tọ́lọ́wọ́n fi ṣiṣẹ́ rẹ̀ o. wàhálì yábúlùbùlẹ̀ ámìlù ámìláhù kọ́bìlà ayíyásí bí kọ́ọ̀lì kìtà àbò àjàlá ọ̀jọ̀gbọ́n kan ní talẹ́rí tó jẹ́ pé ó ti débi tí ń lọ kò béèrè nǹkan kan mọ́ kò fẹ́ nǹkan kan mọ́ kò ronú nǹkan kan mọ́ nípa ayé kó wá pé ńgbà náà látọ́ wá mú kó lórí ilẹ̀ ayé à tó kàn tá ti sálámọ̀ nísìn à tó kàn tó bá dalẹ̀ against ọ̀la à ń ronú tó kàn against ọ̀sẹ̀ tó ń bọ̀ à ń ronú tó kàn àti pín sínú ọdún yìí ní ìbámu sí àwọn oṣù tí ń bẹ nínú ẹ̀ ọlọ́run ló mọ ìtọ́ ọwọ́ bá ń bẹ àti ìta ṣe tí ìtókò fi tó fi gbélẹ̀ ọ̀jọ̀gbọ́n kan náà tún sọ wípé ṣé bẹ́ẹ̀ mọ̀ wípé èròǹgbà wa tó gùn àṣàbà sọ̀gì ìrọ̀ òun ló sọ ọmọdé de wà á fún náà lè ìrọ̀ òun ló àgbàlagbà léwu sí kòtò sàárè. okùn kan báyìí okùn tọ̀la okùn tọ̀túnla okùn tòṣù tí ń bọ̀ okùn wé okùn kéwú okùn sẹ́ okùn owó inú sọ òun náà ló sì ti àgbàlagbà léwu sínú kòtò sàárè. bá a ṣe máa rò bá máa rò bá ti máa rò rò títí àákànrò débì kan tí a bá rí kan tó bá lọ kí àwọn ìyá àgbàlagbà àti bàbá àgbàlagbà wọn ní tọ yín náà ni bàbá ọlọ́run jẹ́ ẹ̀pẹ́ fún wa bàbá ò sì lè jáde mọ́ ẹnìkan wọn ò ní sọ pé bàbá ni àmọ́ bóyá lọ nígbà tó bá tí ń o torí pípààrà wa yìí náà ti ń pọ̀ jù ẹ̀sìn tí ẹ̀sìn kíákíá o. ọlọ́jà àárín ipẹ́ náà ni àátún wa máa bẹ̀yìn wò ń gbà mí ọlọ́jà àárín ipẹ́ títí tún òfin rí wọn mọ́. ẹ̀yin ẹrúsìn ọlọ́run ó di ọ̀ràn àyàn fún mùsùlùmí òdodo kó máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nígbà tí wọ́n bá ti ń kà á fún un kó sì máa gbọ́ àdìsá nàbì sallallahu ta'ala sallam nígbà tí wọ́n bá ti ń kà á fún un kó sì máa wádìí kí ni wọ́n fẹ́ ká dì mú gan kí làgbọ́ yìí ń tán kà fún wa yẹn ọ̀nà onágbà fẹ́ ká fi sin lọ́n mo máa sábà sọ̀rọ̀ kan èmi àtẹ̀yìn bá a ti ń hùwà láyé lónìí àwọn kan ni wọ́n kọ́ wa àwọn kan náà fi lé wa lọ́wọ́ tí wọ́n bá bí ọmọ kan lónìí tí wọ́n fi sáàrin àwọn àgùntàn wọ́n ń fún lóúnjẹ ń bẹ̀ wọ́n sì ń padà sílé wọn gbé mọ́ra àwọn àgùntàn ní rí bí àwọn àgùntàn ní òsè tó fi kó láyé tán bá ti sáàrin àwọn ọ̀bọ bí ọ̀bọ ní òsè tó fi kó láyé tọ́kàn mọ́ fún ló jẹ́ mbẹ́ kán sì mọ́ padà sílé ọlọ́run ló mọ èèyàn tẹ́mi àtẹ̀yìn mú nínú wà a ti mú a ọ̀rọ̀ ọlọ́run ni. bíi ká ti jó oògùn rí bíi ká ti wéṣẹ́ àlówù dúdú àtòwú funfun bíi ká ti sọ pé ẹgbẹ́ lọ rí mọ́lẹ̀ rí ẹ̀mọ̀ pọ́pọ̀ àwọn àfáà láwùjọ wa lónìí láwùjọ ti ilẹ̀ Yorùbá ẹ̀mọ̀ pọ́pọ̀lọpọ̀ ni wọn ò bí sínú súnà bàtí yẹn ti mú ìmúkùmù tẹ́lẹ̀ èèyàn sọ́lẹ̀ nítorí wípé al-insanu yastami'u ila kalamillah wa kalami rasulillahi sallallahu alaihi wasallam tọ́lọ́hún sẹ́yìn ò rí gbọ́ bẹ́ẹ̀ àti tànàbí sallallahu alaihi wasallam ìyẹn wá ń padà ń rí gbọ́ àwọn ọmọ àwọn ọmọ lónìí la ṣẹ̀ṣẹ̀ ń bí sínú súnà tó jẹ́ tọ́lọ́hún àti tànàbí sallallahu alaihi wasallam. ara àdàgbàsókè àwùjọ ni àdúpẹ́ ilé ìfọ́nà wà púpọ̀ fọ́nà musa àsàlẹ̀kùn ẹ̀ àwọn lọ́rọ́báwá sábàárẹ̀ ènìyàn rẹ̀ wọ́n ní kásáró musa ṣàdúrà abe fún ẹni rè ó sì ń bẹ́nu ọmọ ènìyàn nítorí ẹni ni ìmọ́lẹ̀ àwùjọ yóò máa tàn yàràn tírú wọn bá pọ̀ lórí ilẹ̀ bẹ́ẹ̀ ló ọmọ dáná tó yẹ ibi ni nígbà tí wọn bá ń pọ̀ lórí ilẹ̀ àwùjọ ó ṣókùnkùn àwọn èèyàn ó gbégbé sáyé pákáleke ìlú fà tí fi máa pa àwọn àwọn magicians Islam tó yẹ pé tí wọ́n bá wá kí wọ́n túbá tí wọ́n túbá pípa nídájọ́ wọn ní ṣẹ̀ríà ọlọ́run nínú ìlànà tọlọ́run tòfin ọlọ́run ẹ mọ èèyàn tó jẹ́ pé pẹ̀lú pẹ̀lú ìfẹ́ tọlọ́run pẹ̀lú èròǹgbà ọlọ́run táwọn èèyàn kan sọ wípé àfi kí lágbájá ń rìn lọ tó sì rìn lọ pẹ̀lú èròǹgbà tọ́lọ́hún kìí ṣe pẹ̀lú agbára wọn torí pé tọ́lọ́hún bá fẹ́ rìn lọ kò ní rìn lọ dọ́pọ̀lọpọ̀ yorùbá ò ní gbàgbọ́ nù wọn láwọn olùsùnà sọ pé kò sóògùn tá a sọ fún yín lẹ̀ olùsùnà wọlé sọ fún yín lẹ̀ pé kò sésù pé kò soso pé kò sájẹ ẹ má gbára olé wọn kẹrì ráàlú jẹun náà wọ̀ láwí tọ́lọ́hún sọ ní sóra kan onísọ́tà ẹ̀mọ́ra ó ní ìnáma dhalikum shaytanu yukhawifu awliya'a fala takhafun wa khafun àwọn èṣù máa dẹ́rù bá àwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń wá wọn kiri wọ́n kún wọn láyé òkè wọn ò ní ráyè wọn ò ní ráyè fọkànbalẹ̀ gbé fàlàtà kọ̀ọ̀fún ẹ má páyà àwọn táyà ó bá sìn mí wọ̀kọ̀ọ̀fún èmi ní ẹ páyà à ń bẹ lọ́hùn dáadáa à ń bẹ lọ́hùn kápá lórí àwọn aburú tá a mà àtẹ̀yí tá a mà tẹ́lẹ̀ yìí ò tó àmọ́ àwọn èèyàn nígbàgbọ́ wípé ọlọ́run tá à ń bẹ̀rù kì í tètè dáyàn lóhùn ṣé kúfùrù kọ́ lélẹ́yìn àìmọ̀ọ́re pátápátá àìdọ́lọ́ ọba mọ̀ nù. tá a bá ti wá gbọ́dọ̀ ọlọ́run bàtọ́ tá a gbọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ yẹn ní ká ṣiṣẹ́ tọ̀ ká fi ṣiṣẹ́ ṣe. torí pé téèyàn bá ń gbọ́ téèyàn ò rí lò aburú ube ga aburú yẹn náà ni pé lọ di àwùjáde léyìn lórí lọ́jọ́ gbé lọ́lẹ̀ kíyàmà ìdí náà tó jẹ́ pé ọlọ́run bá wa ó ní alamtakun aya ti tutla aleikum tí wọ́n káyà mi fún ọ ni tí yẹn bá ti lọ́wọ́n ní gbọ́ torí pé tó ń bá gbọ́ tán tó ń bá lò ó dọ̀ràn fóun ó dọ̀ràn lórí òun lọ́jọ́ gbé òun tún ní lọ gbọ́ kan tún náà. àdánwò tẹ̀lé pé a àsọ koran ewo sara òjò ibi tó ti ń ka koran ni sísọ kalẹ̀ alukoran kò bá wọ láyé ni. tí àyà mi odi di kò jẹ́ tí wọ́n ń fún yín ni fàkúntùn bí àtùkàdìbùn débẹ̀ ẹ̀ sọ pé rọ́ ni nínú sọ́tù mùmínú náà àyà ọgọ́rùn-ún kàdí márùn-ún. ọlọ́run tó pe ọmọ ádámà ló pòrọ́ kọ̀dìjà àtìkà àyà tí mi wá bá ọ alukurani sọ̀kalẹ̀ ọ láyè ha ọkàn pé nírọ̀ ni wọ́n ti ó sì ṣe ní kàfíìn náà ló sọ ọ́ di kèfèrí níbo ni wọn ò ti mọ alukurani láyé lónìí níbo ni wọn ò ti mọ ṣe àlàyé alukurani láyé lónìí gbogbo àwùjọ tí yẹn wà àti gbogbo orú ìlànà téèyàn ń rìn níbo ni ó ti láwùjáre pé òun ò gbọ́ nípa alukoran kẹrin àwùjáre kan simple logic ọ̀nà wípé ṣe bẹ́ẹ̀ ń gbógun táwọn ti ń ké nítorí kí wọ́n lè má ké mọ́ àpẹẹrẹ pé wọ́n ń bọ̀ náà nìyẹn mo sọ níjẹ̀jọ tẹ́ ẹ bá wà nílé ẹ̀kọ́ àbẹ̀wò àlọ́fíìsì ìjọba abẹ́wà ládùúgbò abẹ́wà nínú ìlú gbogbo ọbẹ̀ ààyè yẹn àtèyí tó dàbí irú ẹ̀ tẹ́ ẹ bá ti fẹ́ lo kìtàbọ̀ lọ́wọ́ àti súnà nàbí sallallahu sallam ni wọ́n ti gbógun tì í. àpẹẹrẹ pé wọ́n ń bọ̀ náà nìyẹn kò sábìjà yọ̀ wọ́n fún wọn níjọ́ gbẹdọ̀ àti àmọ́. ìǹtẹ́ ń gbógun tẹni tí ń ṣe tẹ kórìíra ẹ̀ lẹ́wàá sọ pé ẹ̀ mọ̀ ń pa ẹ̀. àfi tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí gbà náà lẹ tó lè jáde yìí gbà náà wọ́n máa ń sọ fún mi pé agbàtàfà yẹn òun ìsa alákatakítí ìyẹn ni pé ó ń ṣe ìsìláàmù tiẹ̀ bóun ṣe dìsáìn rẹ̀ fúnra ara ẹ̀ gbogbo ẹni tí yóò bá ṣe islam bọ́lọ́run ṣe dìsáìn yẹn torí tẹ́sí islam nìkan ló kù bọ́lọ́run ṣe dìsáìn yẹn ẹ fún mi ní ẹ̀rí gbogbo ẹni tí ń gbọ́ mi tó jẹ́ mùsùlùmí abẹ́ ní tí èsè mùsùlùmí pé ẹ̀sìn kan tún wà lórí ilẹ̀ ayé tí wọ́n ń sìn bọ́lọ̀ ń ṣe design ẹ̀ bí ìbá sí Islam gbogbo ayé ni mo challenge pé bí wọ́n ṣe fẹ́ ká ṣe láàṣẹ kó lè bá a rí bí ti rí tí ò bá mọ̀ ń sọ yẹn wàlá Islam ni ìlú pàtó pọ̀lọpọ̀ ẹ̀ tí ń claim Islam lónìí òfin jẹ́ mùsùlùmí náà tó fi kòyàn péréte nínú Islam ìlú pàtó fi jẹ́ pé Islam táwọn èèyàn ṣe tó níbàámu sí tọ́lọ́ àti tànàbí sọlọ́lọ́ sálàm òun náà ló sọ àwọn tí ń ṣe dàbí yìí láyé àti ya na torí rẹ̀ àbùmọ̀ gbàrà wa níyànjú pé wọ́n ti nú àǹfùsà fún ní kọ̀ọ̀bù ilẹ̀ hàk. ẹ kí kí àdìọ́kàn ẹ̀bẹ̀ ó túká àdìọ́kàn ẹ̀bẹ̀ tó burú kó túká gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ ẹ̀bẹ̀ tí ìjẹ́ ó gbọ́ òdodo ká hádánù. kí ìmọ́lẹ̀ tírà ọlọ́run tí í ṣe alukoraanu Karim kó lè máa jò gèrègèrè ń bẹ̀ kọ́kàn náà ó lè mọ́ di pẹ̀tà mọ́ iná ni ó sì ṣokùnfà alla yuhala bainakum wa baina baina al-mar'i wa baina qabul al-haqq òun náà ni ó ṣokùnfà kéèyàn gbọ́ òdodo kéèyàn ó má sì sádànù pé mi ò fẹ́ amọ̀ kó tọ́ Yorùbá yóò gbà gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ sì ń bẹ́ẹ̀ náà ni. a mọ̀ pé alukur'an ń sọ a mọ̀ pé suna anabi sọ bẹ́ẹ̀ a ta pàdísì ṣùgbọ́n yẹn ò ṣe é ṣe wà ní náà ni wàláhi làbí ó sì ọ̀rọ̀ yẹn sì ni ká ha káàyè ó lè gba òdodo yẹ. kó dáwọn yẹn kan wà bẹ́ẹ̀ mo sọ kótó àná tàbí inú sọ bóyá àjẹjọ náà ni tí wọn ní àwọn yẹn kan láwọn mọ̀ sí sọ fún ìmáàmù ibi tí wọ́n ti sọ fún ọ lọ́hùn jọ náà lọ́hùn wọ́n ní ìmáàmù wọn sọ pé ẹ má mẹ́nu bọ̀rọ̀ òkú o àpé ẹ má ṣe wá sí o àmọ́ ẹ má mẹ́nu bọ̀rọ̀ òkú. àántún àlámù amìlá ọlọ́run ní sẹ́yìn yé ni àbọ̀ ọlọ́run bá ọ̀tá àlùkò ránkálẹ̀. ọlọ́run sọ inú ọ̀rọ̀ rẹ̀ pé wọ̀nù kọ́lìbù àfìdásẹ̀ hun àwòsọ̀rọ̀ hùn nígbà tó bá yá á ọkàn àwọn èèyàn á dà ìwọ̀n rú eléyìí ni ọ̀kan náà àwọn àáyà tó ká mọ̀ ó tún bẹ nínú náà lélẹ́yìn ọgọ́rùn-ún kan àti mẹ́wàá. sóra kẹfà ayọ̀gọ́rùn kàfi mẹ́wàá ọlọ́run ní àápàdà dá orí wọn rú wọnú kọ́ líbú àfẹ́dàtà hum wà àtòyé wọn á fọ wọn lójú kàmẹ́lẹ́mì yóò mìnú bìyí awúwálámárọ́ allah akpa ó yẹ inú ayé lẹ́rù láyé èèyàn ń ọlọ́run sí mọ̀ ọlọ́run ló ó ń gbọ́rọ̀ ànábì sallallahu ta'ala alaihi ó sì mọ̀ yìí ó sì fi ọwọ́ ẹ̀rẹ̀ mu ní tààrà àgbàtọ́rọ̀ yẹn ń dé etí ìgbọ́ rẹ̀ ní ọlọ́run bá ń sọ yìí olójẹ́ ń dákọ sórí àtàyà fún yín kama lam yu'minu bihi awwala marra tó pé ńgbà tẹ́ ń kọ́kọ́ ń gbọ́ tó yẹ kó sẹ́yìn ni àwọn tí ń lò wànà dárò ń fi ìtùgbéyà nínú yàmà hùn wọn à ń gbọ́ aburú lọ títí lọ sínú náà jahanna wọn tẹ̀gbẹ́tẹ̀ nàkan ìkó láyé ni kàmá làm yóò mi nù bí yá wà lámà rọ torí pé wọn gbàgbọ́ in the first place wọn fi ń ṣe ni ọlọ́run ní látara bẹ́ẹ̀ àdáwò máa dé sẹ́wọ̀n pé èèyàn máa fẹ́ padà èèyàn máa ń regret nígbà ní tó fẹ́ padà tí ò ní ṣeé ṣe náà ẹtùn wọ àyà mìíràn sábì sọf àyà karùnún falama zaagu nígbà tí wọ́n sí ọkàn wọn kó omi tọlọ́run pé kò sí táwọn ẹbí ṣe àzáàdọ lọọkọ ló bá wọn lọlọrun ọba jẹ kọkàn wọn padà mọ́ àdéhùn kan tún nù níbi kí ẹ mọ ọfọwọ ẹ rẹ mọrọ Ọlọ́run àwọn fẹ́ ká máa gbọ́ kótópátò lè jùmọ̀ ilẹ̀ Yorùbá lèmi ti di pé àwọn èèyàn máa ń sá fún kótópátò jùmọ̀ ẹ jẹ́ ká yí padà sí dáadáa ìmáàmù ni ó yọ sí ni ó yọ sí mímbà nígbà táwọn èèyàn bá ti péjọ tán àbí tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ti dé mọ́síjìtì ìmáàmù la fún níyànjẹ lẹ́yìn ẹni tí ó bá ṣe ìmáàmù ni tí òun náà bá ní ṣe ìmáàmù òun náà tó ti dé ẹni tí ó ṣe kútúbà ní ìlàgbàlérò ń bọ̀ èké ṣe ń tán fi jẹ ìmáàmù ẹni tí ó ṣe kútúbà òun ni ó yọ sáwọn èèyàn nígbà tí àwọn èèyàn ti péjọ tán ọ̀sẹ́lẹ̀mù alayhi ṣùgbọ́n tó jẹ́ pé màmúmù ni ó jẹ́ lọ́jọ́ yẹn yóò ti wà níkàlẹ̀ nítorí kótóbà àmọ́ ilẹ̀ yorùbá wọn sọ pé agomélòó ni wọ́n ṣe juma ní alàrí akata. central mosque agomélòó ni wọ́n ṣe sọ̀látù juma ní ansarudin agomélòó ni wọ́n ṣe sọ̀látù juma mọ́sálásí bíi báyìí tẹ́lẹ̀mí bá gbọ́ kàdà báyìí ibi ẹlẹ́ẹ̀kẹrin ni ó balẹ̀ sí kó tó rí sọ láti ṣe ó débi kan báyìí wọ́n ti sálámà ó tún yá ọlọ́kadà ìlọ́rọ̀ gbà débi báyìí ó tún yá ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin lọ́mọ ètò ìsọ̀rọ̀ rẹ̀ torí pé sọ̀rọ̀ láti ni wọ́n ń lépa kiri wọn ò lé kútúrà ó sì ní sábàbí tí sọ̀rọ̀ láti júmọ́ àfi di méjì tó jẹ́ pé kútúbà ló kún ní gbogbo ọjọ́ mẹ́jọ mẹ́jọ níbàámu fúlàní ẹ̀sìn àti súnà tànàbí sallallahu ta'ala alaihi wasallam. afẹ́ ó ṣe pàtàkì fún mùsùlùmí òdodo láti máa gbọ́ muhadarat wọ́n fẹ́ ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ ṣe wáàsí orí rédíò ló jẹ́ ni orí tẹlifíṣàn ni ọlọ́jọ́ mẹ́jọ kan lágbo lébi kan ni kíbe máa kún táyọ̀ bí ilé bọ́ọ̀lù ti ń kún kí wàá ń bọ̀ ọ̀lẹ́ ń lọ wọ́n alẹ́ ti ń bọ̀ níwò yìí à ń bọ̀ láti wáàsí ni. ẹnìkan wọ́n láwọn wálé láti bóyá Kánò àbí Zaria wọ́n láwọn wá sí lÓgbómọ̀ṣọ́ àwọn aládùúgbò tó jẹ́ ara ilé wọn pé ẹsẹ àti àti awálé nítorí wọn gbọ́ kí alábàtà àti àrí nà àwọn wá sí ni ẹwà kíni láti wá mo sọ fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan nígbà tí mo kọ́ ọ níjó ni kan gba yẹ́n mo gbọ́ torí pé ọ̀gá ilé ẹ̀kọ́ ọ̀gá ilé ẹ̀kọ́ nígbà tóun náà tò sí orí orí sọ́fù kò tẹ́ wàá sẹ́ni kò sí tó tò orí ẹ̀pẹ̀ lásán ló tò sí ẹ̀kọ́ provost wọn sísọ láti pàtàkì tó báyìí irun kíkí sọ pàtàkì tó báyìí ní tọ́gà ti tóun lórí ẹ̀pẹ̀ ẹnìkan mo gbọ́ yẹn náà òun náà ṣe Islam wọ́n wá ní kí wá ló fà á ti kí ló torí kòrò tó fi ṣe Islam ọlọ́run máa ń gbọ́ bí Quran ṣe dùn tó lẹ́nu mùsùlùmí kan táwọn jọ ń ṣiṣẹ́ lọ́fíìsì tó bá ti wà lẹ́sìsì yóò mọ̀ ká Quran pẹ̀lú tajwid ó ní tí nítòsí ní ó kòkòrò tó ń bí Islam náà ni láìsí mọ̀túnmọ̀ ń tẹ́ńtọ̀ òun ké òun lọ́pọ̀lọpọ̀ àti tábí sínú ìsìlámù ń sá fún lónìí. àbí tá a bá sọ pé ìdánilẹ́kọ̀ọ́ wà níbì kan wáàzù wà níbì kan ṣé kí n tá a gbà lérò ni pé a fẹ́ sọ fúnra pé ọlọ́run ẹ wá gbọ́ làbáàrè tọlọ́run ẹ sọ agbọ́ làbáàrè tànàbì sallallahu alaihi wasallam. ẹ wá wo kọlọ́rin kan náà àwọn tó gbajúgbajà tí ń bẹ lórí fóònù ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kó wá wọ Ògbómọ̀ṣọ́ lónìí láì lẹ pósítà ẹyọ kan information sì kárí alẹ́ ọjọ́ náà yóò sì dàárọ̀ látara gbígbárùkù tó lórí yẹn pé òun ó débẹ̀ òun ó débẹ̀ òun ó débẹ̀ ibẹ̀ ó sì kọ́ akúnfàyà láì sí any information àbí invitation ẹ máa wá dé ká máa wá pé àwọn mùsùlùmí sí wáàzù pé oṣù mẹ́ta ni ó wáyé o ẹ máa wá kéde láti oṣù mẹ́ta kẹ́ ẹ máa sanwó rédíò kẹ́ ẹ máa lẹ pósítà ẹ wá wo èèyàn tó wà ní wáàzù yẹn lẹ́yìn oṣù kẹta àdéhùn lálẹ́lẹ́ ọlọ́run pèrò kò rérò ọlọ́run péyàn kò rí bí ó bá tẹ̀ wá réyàn kò tún wá nílẹ̀ tó sọ pé àsìláǹtò wájú ìyá lè láà èmi náà dojú kọ ọlọ́run mo ṣe tán láti máa ṣe. torí wípé ká gbọ́rọ̀ ìlú ṣáájú ká gbà gbogbo ìgbà téèyàn bá ti máa rọ́ ọlọ́run bá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bá gbọ́ ẹ sọ fún mi báwo ni ó ṣe sin lọ́hùn báwo ni ó ṣe sin lọ́hùn mo máa ń sábà sọ tá a bá gbàgbé lásìkò ìgbà tí mo wà ní àwọn àyè méjì kan tó súnmọ́ kásá haúsá náà mọ́síjìdù mi ń bẹ tó jẹ́ pé ẹ sì sọ̀lá ẹ sì ní fojú kan mọ́síjìdù ẹ ní fojú kan mọ́sálásí bẹ̀lẹ̀ta sí ìmọ̀ọ́mù tẹ kírun lẹ́yìn torí pé tẹ ẹ bá tètè lọ náà tẹ ẹ tún lọ láago mọ́kànlá mọ́kànlá àrọ̀ méjìlá ẹ tún ń débi mọ́sìkì náà ni. wọ́n wá sí sọ̀láàtù zuhur kéékù ṣe lọ́dọ̀ ọmọ ìyá wa kan táàjọ jẹ́ akẹgbẹ́ níbi ẹ̀kọ́ mo wá sábà òwe ó tún wá délẹ̀ yorùbá ó wá dé àárín àwọn táwọn sákọ̀ sí ní sábó nìbàdàn a ṣe ń pọ̀ mí lónìí táà ń ṣe júmọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí èrò pọ̀ jù bẹ́ẹ̀ lọ náà lọ́jọ́ sọ̀látù zuhur ní sábó ọ̀sì ẹ ti kún ojú títì nìkan o block musa ń subhanallah nígbà tí ìmọ̀mú yọ̀ sí mi ń bá rè bá àfi ìgbà tó pé sọ̀lá tó jùmọ̀ àlàfẹ́ ṣe tí ì lè mú mọ́ra mọ́dé pé mo rán sọ fún ọmọ ìyá mi nígbà tá a parí tán mo ní ó ti pẹ́ tí mo ti sọ̀rọ̀ àti òdòrò báyìí kan yìí bóyá nígbà tá mo wà náà tàbí gbà tí mo wà ń sàwọ̀ láì ṣe sọ̀rọ̀ àti èyí ó sàmúlò ọ̀rọ̀ ọ̀run kò ní sàmúlò ẹ̀ yóò gbọ́ náà wọ̀láì yóò gbọ́ náà inú mo fi sọ lẹ́ẹ̀kan pé a ti gbọ́rọ̀ àwọn èèyàn kan títí títí títí lágbàdá ti ń bẹ láyé a ti kọ́sí àwọn èèyàn kan títí títí lágbàdá ti ń bẹ láyé èyí tó dáa ń bẹ adúpẹ́ fọlọ́run à ń rí sàmúlò èyí tí ò dáa àwọn ọ̀nà bí ó ti bọ́. nígbà tí wọ́n ń mú wa ní pápá mára mo sọ̀rọ̀ yẹn fún lánàá àbí ǹjẹ́ ta fẹ́nìkan nígbà tá a wà ní primary school tá a bá lọ sí ọsítù àwọn tó dáa lẹ́wọ̀n ẹsẹ̀ mùsùlùmí ní village níjọ́ náà lọ́hùn tí ẹ bá ṣe pé emergency ni aláìsàn tó wà àjọ ní ọsítù àjọ ṣe ìsìn nílànà wọn kí dókítà tó dẹ́nìkan lóhùn ó lè take two hours ẹ ẹ lè gbà pọ̀ sítù làwà èmi sì dúró ẹ̀ sì parẹ́ ni nígbà tá a tún dàgbà yìí náà mo tún lọ wo ọmọ ìyá ọ̀kan tó lázẹ́ẹ̀dì state hospital lákùrẹ́ wàláì the same thing ló happen. mo mustashfa aw kanisa mo church. mo sọ fáwọn tí mo bá yẹn pé nínú orin tá a máa kọ orin ìsìn ní mi ò gbàgbé mo bá fún wọn bí mo wà yìí mi ò gbàgbé mo tún wáá fi kún fún wọn pé àìmọye wa ni wàá sínú ìsìláàmù mọ́ lónìí tọ́sí ń bẹ láyé àìmọye ni òsínú ìsìláàmù mọ́ tó sì kò láyé. kí mo fẹ́ fààyè wọn bẹ́ẹ̀ kéèyàn tó lè dàbá kan wọ́n pass message yẹn sí gbogbo àwọn aládùúrú èèyàn lónìí ti ń da yín rú wọ́n gba mẹ́sẹ̀jì yẹn lọ́dọ̀ àwọn èèyàn kan wọ́n mẹ́lò mi ẹnìkan béèrè béèrè nípa àlámọ̀ rí ó ṣẹgbẹ́ òkùnkùn kò ṣẹgbẹ́ òkùnkùn ó ń bẹ̀rẹ̀ ń pa ẹ̀mẹ̀rẹ̀ ó ń bẹ̀rẹ̀ ń pa ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ òkùnkùn táwọn èèyàn máa ń ṣe yàtọ̀ sí ti àwọn ọmọ ní yunifásitì dé o ẹgbẹ́ ta bí ẹ̀mẹ̀rẹ̀ bí nkankan mú ni ẹgbẹ́ yẹn ó rí i. àbí wọ́n ti bẹ́ wà dání? wọ́n sì mú yàn wọ̀ ẹni tí ò sí mẹ́tẹ́lẹ̀ wọ́n mú wọ̀ gbogbo ẹ̀ làwákà nínú ìlànà ẹ̀sìn ẹnì ọhụrụ sì máa ń dífíkọ́ọ̀tì fún wọn láti kúrò nú àwọn ẹgbẹ́ yẹn nígbà táwọn ọlọ́run bá fẹ́ fi ìlànà tọ́lọ́run bá sàánú wọn ó máa ń le bọ̀dé lẹ́yìn ọ̀rẹ́ yìí náà wọ́n kúrò ń bẹ̀ wọ́n ò ọlọ́run wọ́n sì agbára òkùnkùn tí wọ́n máa ń lò bí kí wọ́n lọ ṣe mítìn lórí òkun bí ọmọ kan ó ní àwọn nínú ẹgbẹ́ èṣù yẹn ọmọ tí ń sọ̀rọ̀ isọmọdụ ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ní àmírù àwọn tó sì jẹ́ kóun ló sì lọ lágbára jù ọlọ́mọdún mẹ́fà ni. kódà tó bá parọ́ kìí sọ̀rọ̀ tó dínà sóòótọ́ eléyìí àwọn èèyàn ń èèyàn wọ́n múra wọ́n rìn káàkiri ìrìn àjò láyé tí wọ́n fi ń bára wọn bí tán bára ẹni tó kí tí ó sòótọ́ ọbẹ̀ fáwọn èèyàn nítorí kí wọ́n lè jèrè ní ọgbẹ́dọ̀ alkiyama wàláhìlà àdìm àlànà lẹ́rìnà òrùsílà ìléyìn ọlọ́run ni mo títóbi mi búra àwọn a ránṣẹ́ sí léèrè wàlàrà àlànà mọ́rùsálì àwọn kan fi a rán náà léèrè ká tó wá sọ àwọn tá wọn tá a rìn lójú ọ̀nà ẹ̀kọ́ iṣẹ́ yìí ló sì lágbára jù ló sì léwu jù kí n tó wá mẹ́nu dúró ń bẹ̀ mo gbà sákèsì pé ká máa gbọ́ àwọn ká máa lọ sáwọn ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùmọ̀ ẹja fún lásìkò ìyẹn jẹ́ àkọ́kọ́ tí mo fẹ́ pàkíyèsí sí ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ilẹ̀ ẹ wo ilẹ̀ àsìkò igan tẹ̀ wá bá mu ẹ wo ibòmíì wà tó ẹ lè gbẹ́sẹ̀ kalẹ̀ àfi pẹ̀lú bẹ̀rù bojo nígbà tí koríko lẹ̀ padà tójò bá dé tó rọ̀ láàrin gbogbo tí gbóyè ó ti di pé ẹ lè gbẹ́sẹ̀ kalẹ̀ àfi kẹ́ máa bẹ̀rù mo fẹ́ ni àbórí sì mọ lásìkò tá a wà yìí tẹ́ ẹ sọ síbẹ̀ torí pé ti sí ọlọ́run ọba mọ́ nípa ìrìn àjò alikihama èèyàn ní ronú pọ̀ náà bàmọ́ rárá kódà bí èèyàn bá ké ó ké mi títí máa fáwọn àti máa sọ tẹ́lẹ̀ torí àníkò kásà sí ká máa wá síkò ká máa lọ darapọ̀ máa wọ̀nyẹn ká máa lọ gbọ́rọ̀ ọlọ́run tí èèyàn bá lè jẹ́ nìkan tí mo wá gbọ́ kó tó bá ti jùmọ̀ torí mọ́sálásí máa ń sú ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí nílẹ̀ yorùbá ọ̀pọ̀lọpọ̀ máa ń kan mọ́sálásí kún pé ibi tó fẹ́ bá àwọn lásìkò jẹ́ ní mọ́sálásí ọ̀la ọ̀rọ̀ mọ́sálásí èsè bẹ́ẹ̀ o tí ìbá sọ pé wàá jẹ àmú tọ́lọ̀ ń bá dá wa lẹ́dàá tí kì jẹ tí kì mu ni mọ́sálásí làbá máa gbé sọ ọbẹ̀ di yàrá òun dábàá máa ṣe tẹ̀sí wà tààlì wà tààlì wà tẹ̀kbírù fọlọ̀ nínú bàtọ́ pé nínú àwọn èèyàn tó mọ̀ lábẹ́ ìbòjì ọlọ́run ẹni tó yẹ pé ọkàn rẹ̀ sáàmù ọ̀rọ̀ mọ́ mọ́sálásí ni ó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kò sí ń bẹ́ẹ̀ mọ́sálásí náà lọ́kàn ó tún wà. kì í ṣẹni tí ó pẹ́ pẹ́ pẹ́ pẹ́ kó tó wọ ọbẹ̀ tó sì fò jáde gàrà lẹ́yìn ìgbà tó wá gbọ́ bùkátà rẹ̀ tán. a ní bùkátà sí a ní bùkátà sí ká máa gbọ́ ẹ̀kọ́ àlùkùránì àti súnà ànábì sallallahu alaihi wasallam bákan náà àwọn nǹkan tí máa fà á tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run kìí fi máa wọ̀yàn lọ́kàn tí ìjẹ́kòdòdó ó jókòó ọ̀kan nínú ẹ̀ ó ní àtàkàbò kéèyàn jọ ní gírímọ́káì ìjẹ́ ó ṣẹlẹ̀ sí Iblis ó ṣe gírímọ́káì ní fún Adam alayhi ẹlẹ́ẹ̀kejì nínú márùn-ún tí mo fẹ́ kà kí n tó kátó ti sọ́lá òun ni alhasad kéta ó sì lè jẹ́ pé ọ̀dọ̀ tẹ̀ lóore ó wà bó ti ṣe yahud nígbà tí anábì pé wọ́n sallallahu ta'ala wa si síbi iman ọlọ́run ni wọn ò jẹ́ pé anábì sallallahu wa sallam wọ́n sì pè lónírọ́. hasada min indi àwòsósì ọlọ́run sì sọ sábà bí ẹ̀ ó nítorí pé wọ́n ń ṣe kèéta pé ó ti jẹ́ kóun lọ́lọ́run rán a gbọ́dọ̀ yọ kèéta kúrò kèéta sì ni ká máa jowú ká máa fẹ́ kí nǹkan kan kó bọ́ sọ́wọ́ ẹni àbí kó bàjẹ́ kó má jẹ́ tẹ̀lé kankan nínú dáadáa. ẹlẹ́ẹ̀kẹta àtàásùbù lil àárọ̀ àlùmọ̀dáyì àwọn èèyàn wọ́n máa ń di ojú ojú òpó kan sá sangili tí wọ́n máa dì mú yálà ojú òdodo ni àbójẹ́rọ́ wọn ní tá àfa àti wá wínú ntíjọ ti wá ń senu ńlọ fa ńlọ fa mùsíbà àti bàláwù oníranran jọ lónìí tán fi dẹni ìbáwí ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ ẹlẹ́gbẹ́ bá ńlá fìtínà ló kún bẹ́ẹ̀ torí yìí tó ga jù nílẹ̀ yorùbá àtàwọn àwùjọ míì ni pé ìtàn bá ti là kalẹ̀ fúnra wọn ni wọ́n máa ń dìmú ni wọ́n fi sin lọ́hùn kò sí ní tẹ́fẹ́ kànú alùpàá ń kẹrin kò sí ní tẹ́fẹ́ kànú súnà nàbì sọ̀rọ̀ sọ́là tó bá jàdọ̀ ẹ wọ àwọn àdìkà pété bá ti sálámà nǹkan bá ilẹ̀ wì tẹ́ bá ti sálámà nǹkan bá ilẹ̀ sọ nínú súnà àwọn ẹlòmíì ti hun tiwọn áàzì àtàkùrùlá àtàkùrùlá àtàkùrùlá níbo mi nǹkan láìlà ìlàlá muhammadu rasulullah sallallahu alaihi wasallam ẹ dákun sí kálímọ̀ yẹn burú síbi táàtì wá wí ni mo ti sọláàtì mọ́sílì kan nìbàdàn sọláàtì òhúrù bá mi lójú ọ̀nà mo wáyà mọ́sálásì kan èmi àtẹnìkan a sì kọ́ ọmọ sán báyìí lọ́ba di láìlà ìlàlá kò tí ìmọ̀mọ̀ tí ṣẹ̀ṣẹ̀ tó àtìlẹ̀ rọ̀m láìlà ìlàlá láìlà ìlàlá èmi àtẹnìkan bá ń wòra wa ṣé ká jáde ni àbí ká dúró. wọ́n wá wí tán ibi tó tó tí tó téèyàn fẹ́ mọ́ làágùn ìmáàmù sẹ́ wàá sọ pé Allahu akbar ọ̀kan nu ẹ wá sọ fún mi àkọ́kọ́ yàtọ̀ sí pé kò lákọsílẹ̀ tí kan yẹn bá ti wọnú ẹ̀jẹ̀ kò sí kìtáàbù tẹ́fẹ́ kà àbí súnà ànábì sallallahu ta'ala wa sallam mo wọ́n bi kan èmi àtàwọn lọ́dọ́ wá tiẹ̀ níjọ́ náà lọ́hùn ìmáàmù bá kọjú síbì kan àwọn èrò yìí kọjú síbò míì ìlànà kan náà tún nù wọn ní wàhálà yìí ti pọ̀jù tí ìmáàmù bá ti kọjú sí kíbla kò sí nǹkan kan tí ó tó sì ran àwọn èrò ẹ̀yìn irọ́ gbùsì ni òun nìkan ló nírun òun nìkan lágbà sọ láti ẹ̀ tọ́lọ̀ bá gbà lábá ń ṣe ojú ní àyè àlùwàlá lábá wọn mọ́sálásí èmi àtàwọn lábá méjì ni nìbàdàn náà ló ṣẹlẹ̀ wọ́n bá rí ìmọ̀mù lọ́nà báyìí wọ́n ráwọn èrò ìmọ̀mù lọ́nà báyìí wọ́n ní ìṣàhádà kí ni ìṣẹlẹ̀ mo ní làálà ìmọ̀mù wà lùmùsì ó ṣeéṣe kó jẹ́ pé ibi kíbla ni Imam kọjú sùn àwọn òsì lè ráyè kọjú síbẹ̀ ọba nọ́ọ̀sì nọ́ọ̀sì nọ́ọ̀sì ẹja lọ ẹja lọ ẹja lọ lẹ́yìn àlùwàlá lẹ́yìn pàtiwọ masjid sẹ́lẹ̀ tí ń ṣe kọ́ ọmọ ajáre padà àwọn mọ́sálásí yẹn ó ṣe ájò nìkan ní òní táwọn ò ní ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti kakún bí mọ́sálásí kan ní Ìbàdàn tí mo gbé bẹ̀ tí mo sì sọ láti ládùúgbò ìfọ́dún kan fi tó kó kúrò ń bẹ̀ bàbá ìmọ̀ mi sọ pé ibi táwọn ní káwọn kojú sí lẹ́lẹ́kẹrin ní mọ́sálásí tí òjò rà kan lọ onílẹ̀lẹ́kẹrin sí ẹni máa mọ̀ọ́mọ̀ fi bá rẹ̀ ṣòfò báyìí látara ìṣẹ́gbọ́n àti gbọ́tọ̀ ọlọ́run àti gbọ́tọ̀ ntí tí máa ń fà á téèyàn fi gbọ́rọ̀ ọlọ́run lágbọ́wọ́ lágbọ́bìsí lọ́run ìtìbáhùn lè háwà ó nífẹ̀ẹ́ ẹnu ìyẹn jẹ́ lẹ́ẹ̀kẹrin ìfẹ́ ẹnu pé bẹ́ẹ̀ ni ó ti ṣe tèmi ni ó jọ ìtẹ̀mọ̀sọ́tán ní ìsìn náà fẹ̀yìn lámìlẹ́sẹ̀ jí ìbò lẹ́kì ọlọ́run ní wà lábì tí wọn bá jẹ́ pé rẹ fáàlàm lọ́ọ̀mà ànàmà yàtẹ̀dìrún àwa àhún wàmàn àdọ́lùmímọ̀ lè sábà lọ mọ̀ pé tí wọn bá ti jẹ́ tá má ti ń ṣe nǹkan kan tí ò ṣe déédéé kìtàbù Ọlọ́run àti súnà rẹ̀ yọ lọ mọ̀ pé ilé ìgbọ̀n là ń pè ní fẹ̀ẹ́nu táwa ló ń sọnù jẹni tí ń lò fẹ́ẹ́nu lọ. ẹlẹ́ẹ̀karùn-ún tí màá fi sọ lẹ́nu al-khawfu minan nas ẹ̀ ń bẹ̀rù àwọn èèyàn kò yẹ kí ẹ fẹ́ gbàǹtọ́ náà bá wí àti tá nàbì wí sallallahu ta'ala wa ẹ̀ ń bẹ̀rù èèyàn ẹ̀ ń bẹ̀rù kódà ń bẹ̀rù ìjọba ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí wọ́n sì dẹrú ayé látara bíbẹ̀rù èèyàn ti bẹ̀rù ìjọba táà níjọba àti báwa náà níjọba a ti pọ̀ nípa ọ̀yàn gbò ìpọ̀ sí àgbàrá àwa tó yẹ ká sọ fún ìjọba pé tá a fẹ́ nì ẹ sì gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni o tọ́ra lẹ́sìn ọlọ́run kan tàdédé dá wa pé ká máa wá lọ ayé máa sẹ́yìn ọmọ adáwọn rò pa àkàndá yín lásán ni àwọn ọmọ ẹ̀ka náà sọ fún ọ tó wá pé abá lẹ́sìn lóòótọ́ wàláhì làdín ó sì ẹ̀kí jìnnìjìnnì àwọn ẹni ọlọ́run mú wọn láti federal ipe ẹronú táwọn mùsùlùmí kẹ́ tó gbégbèsè yìí o àwọn ọmọ wọn mọ̀ pé mùsùlùmí wo ẹ dákun ẹ páàsì ní tẹ́ ẹ fẹ́ páàsì alkhawf minan nas ẹ ń bẹ̀rù àwọn èèyàn á lẹ́yìn ìgbà tá a rùn kó pẹ́ yẹn tá a fi ilẹ̀ náà ó yá náà tún ni kò sígbà kan tá a fa ilẹ̀ tó pẹ́ ó yá náà ni gbogbo tó kù tá a lọ ayé náà ìṣẹ́jú àyá náà ni kò pọ̀ kò tó nǹkan mọ́ àti wá ní mú dáadáa lọ kíámù. nígbà tí wọ́n sòṣèlú lọ níjó ní ẹ̀rọ ọlọ́run bà mí bóyá mo sọ náà wọ́n ń dákọ̀ àwọn tí wọ́n fẹ́ mọ́ àwọn èèyàn wọ́n sọ pé lágbájá wọlé lọ bí àwàdà bí àárẹ̀ wọ́n sì gbàjú wọ́n sì gbàlù àwọn táwọn àwọn tí wọ́n kọrin búrúkì náà sì bẹ̀rẹ̀ ayé wọ́n ti gbọ́ wọ́n sì ń dákọ̀ wọn èmi nìkan dákọ̀ wọn bí ọ̀rọ̀ yìí lágbájá wọlé lọ bí àwàdà bí aré náà máa ń jó wọ́n láwọn ò fẹ́ wọn mọ́ lọ́lá bá bọ́ láyé bá bọ́ ẹ̀yin ò wá lè pa àwọn ọ̀tọ̀ ọlọ́run tì ká lè di ọlọ́run bá mú bí àwọn tí wọ́n ń wáyé tí wọ́n rí ayé lọ́dọ̀ àwọn èèyàn kan tí wọ́n fi pa wọ́n tì táyé sì bọ́ lọ́wọ́ lóòótọ́. àwọn wàá lè fi àǹfààní láǹlà oríire àǹfààní ayàtọ̀kẹ́ àwọn tọ́lọ́ gbélé alọ́ ká fi pa àwọn ẹni èṣù tì ká lè rọ́wọ́ bá dì mú eléyìí náà bẹ nínú kàtà àwọn èèyàn máa tí máa ń ṣokùnfà táwọn èèyàn fi rọ́lọ́wọ́ bá sìn sáàbì ìdí eléyìí ẹ̀jẹ̀ ká lékún níbẹ̀rù ọlọ́run gbogbo ọ̀nà téèyàn gbà rí bínú ọlọ́run ẹ jẹ́ ká jìnnà sáwọn sábàbí yẹn ká lè bá àrí kìtàbọ̀ ọlọ́run bá dìmú àti súnà nàbí sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ láyé téèyàn máa tọrọ mọ́ téèyàn máa fi ṣe wúrí pé áà ìlànà tẹ́lẹ̀ wà ní kìtàbù lọ́ọ̀ ni o tírà ọlọ́run ọba ni o ẹni tí ń yan fọnrán bí ti ń pèrè lọ́làjú wọn ni kí lọ kà níbo ló ti rí níbo ló ti gbọ́ tí wọ́n ń sọ gbogbo tó kà gbogbo tó kà pátápátá òun wà láìláàdún nǹkan tó kìtàbù ọlọ́run mo mọ sábà sọ fáwọn èèyàn bóyá aláwọn lọ́yà sí ń bí bóyá aláwọn lọ́yà lọ tí wọ́n fọ̀hàn ní oyè àtiwé ẹ̀rí pé LLB mo ní ǹtẹ̀ mọ bí n bá ti rétí ẹ̀ ṣé one over three ni àbí one over four àbí one over five ni ká pè nínú Sharia Islam nǹkan kan nínú Sharia Islam làwọn ni wọ́n sọ àwọn èèyàn di abiyì sí láyé tán pé wọ́n ní lọ́yà ṣeré àfẹ́jíjù bẹ́ẹ̀ lọ téèyàn bá rí ìṣẹ̀ríà lọ́ọ̀yà ni jọ̀gráfà ni mẹ́díkù dọ́kítọ̀ ni olùmọ̀ sáyẹ́ǹsì ni torí pé kí ni kúlù lùlùl gbogbo ọmọ ayé mínú òtún sàmẹ́dì látara ọ̀rọ̀ ọlọ́run tó ti kọ́ kíríkà gbogbo bá ti lọ ayé wa inú ẹ̀ láti fayọ̀ wà kúlù má kọ́ aláfàrò gbogbo tó bá ti yàtọ̀ sálùkùrán kẹrin fọ̀rọ̀ dùn a máa dàlú àwọn ìláyà ni eléyìí ò bá tọ́lọ́run eléyìí ò bá tọ́lọ́run. aqulu ma tasma'un wa astaghfirullah ta'ala lakum innahu wal ghafurur rahim allahumma inzil islam muslimin وأذل الشرك والمشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم وفقنا لمرضاتك وارزقنا سعادة الدارين واكفنا همهما يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه وسلم قوموا إلى صلاتكم